إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو قفر لنوضع أتريك أتيك látọ̀dọ̀ ọlọ́run ọba fún aṣíwájú wa nẹ́bùwá Muhammad gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ àwọn tàbíìn àwọn tàbíìn tàbíìn àbí ọlọ́run ọba kó fi ìkẹ́ rẹ̀ kó fi kárí wọn ìkẹ́ ọlọ́run ọba yìí náà kọ́ bá gbogbo ẹni tó bá ń tọ ìlànà nàbì sallallahu alayhi wa sallam tí ó fi di ọjọ́ ìgbéǹde alkiyama gbogbo àwọn tí aláǹfààní láti gbọ́ra wa eléyìí ni ìjòkó yẹn ni pé halqa ẹlẹ́kẹ̀sán lórí tíra al-usulu as-salasa tí a ń bá kíkà rẹ̀ lọ lórí ẹ̀rọ ayélujára tó ń pè ní online halqa gbogbo akíra pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. tíra usulu salasa ní sheikh muhammadu bin abdulwahab rahimahullah níbi tí a dín bẹ́ẹ̀. fún àwọn tí a mú tíra lọ́wọ́ a ti ka ibi tí ọlọ́run ti ṣàlàyé fún wa pé gbogbo ẹni tó bá ń jẹ́ olùgbàgbọ́ òdodo kò lẹ́tọ̀ọ́ fún kọ́lọ̀ lè ní ọ̀rẹ́ kọ́ máa nífẹ̀ẹ́ sí ẹni tó ń yanpa àṣẹ ọlọ́run ọba kódà bó ṣe lè wò kí ẹni yẹn kó súnmọ́ tó òun ni atakanye ní ọ̀sẹ̀ tó kọjá ní òní bíi ìdílé ibi tí a kà اعلم أرشدك الله لطاعته أن الحنيفية ملة إبراهيم أن تعبد الله وحده مخلصا له الدين وبذلك أمر الله جميع الناس وخلقهم لها كما قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ومعنى يعبدون يوحدون وعظم ما أمر الله به التوحيد وهو إفراد الله بالعبادة وأعظم ما نهى عنه الشرك وهو دعوة غيره معه والدليل قوله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله وتني علم أرشدك الله لطاعته يعني بي ومسلمي للمة نيمة تيو ما مداجو أن أرشدك الله لطاعته كلوا قبا من فيومنا أن الحنيفية إبنتين جاء اسمما ملة إبراهيم tó ṣe pé òun náà ni ẹ̀sìn anabi ibrahim an ta'budu Allaha wahdah òun ni kí n sin ọlọ́run ọba nìkan ṣoṣo mukhlisan lahuddin kí n ṣe àfọ̀mẹ́sìn fún ọlọ́run ọba. sheikh islam muhammad ibn abdul rahimahullah tábà wo ọ̀rọ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí ọ̀rọ̀ olówó iyebíye ni ẹ wá rí i pé nǹkan tó ń fi bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n lo àwọn ọ̀nà tíyẹn máa fi ń fa ẹ̀mí ẹni tíyẹn bá fẹ́ bá sọ̀rọ̀ sítòsí tẹ́ni yìí fi mọ̀ pé ẹni tí ń bá mi sọ̀rọ̀ yìí ẹni yìí ó ní kàkún fún mi ẹni yìí ó fẹ́ràn mi òun náà ní pé kíyàn máa sọ̀rọ̀ pẹ̀lú àdúrà wọ́n ní ẹ̀rìnlẹ̀m àrùṣàdàkàlọ́ wọ́n ní lọ́lẹ́ mọ̀ mo bí ọlọ́run ọba kó bá mi fi ọmọ náà ẹ̀rí wọ́n fẹ́ fún yàn ní ìmọ̀ràn wọ́n tó wá ń bẹ ọlọ́run ọba fún yàn eléyìí ṣe sí àwọn àfáìsì ni kọ́dà ìṣe sí anabi sallallahu alayhi wa sallam ni anabi sallallahu alayhi wa sallam yóò máa pè èèyàn yóò tún máa bẹ ọlọ́run ọba pé ọlọ́run ò bá mi ṣe ọkùnrin yìí rọ̀ gbàtí anabi sallallahu alayhi tó bẹ̀rẹ̀ dáwà inú àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń gbé ogun ti dáwà islam nípìnlẹ̀ náà ni Umar ibn Khattab wà. anabi sallallahu alaihi wasallam àmọ́ wá ṣàdúrà ìpè ọlọ́run bá mi ṣọ́ kan ẹnìkan rọ̀ nínú àwọn Umar méjèèjì yìí torí bó ṣe wà nínú tàn òun náà ni pé àwọn Umar tí wọ́n jẹ́ Umar tí wọ́n lé nígbà yẹn tí wọ́n lé nínú àwọn tí wọ́n gbógun ti mùsùlùmí òun náà ni àwọn méjì ni wọ́n. anabi wọn sọ pé Allahumma a'izz al-islam bí ahidil ọ̀rẹ́yìn pọ́lọ́wọ́ bá wa gbé iyì fún islam bá wa tún tan islam ká bá wa pọ́n islam rí àmọ́ mo fẹ́ kó o lo ọ̀kan nínú àwọn Umaru méjèèjì yìí ẹ̀wọ̀n kan ẹni tí kò gbàgbọ́ ànábì sallallahu alaihi wasallam ń bẹ ọlọ́run kí ọlọ́run ò jẹ́ kí ẹ̀mí rẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ fún láti ṣe tiẹ̀ eléyìí jẹ́ ìṣesí ọjọ́ ẹ̀kọ́ ńláńlá fún àwa tí a bá gbé ìpèpè lọ́wọ́ àbáwá tá a gbé kèké tá a gbé ó dá wà lọ́wọ́ tó ṣe pé àwọn náà a ní àwọn tán súnmọ́ wa tó ṣe pé wọn ò tí ì ṣe ẹ̀sìn yìí tó gẹ́gẹ́ bí a ṣe fẹ́ àbí wọn ò tí ì wọnú ẹ̀sìn yìí rárá. ìyẹn lè máa lo ìṣesí ànábì sallallahu alaihi wasallam yìí kí wọn máa lọ́wọ́ ọba ẹlòmíì yóò ní bàbá tó ṣe pé bàbá rẹ̀ kò tí ì dó déédéé tó bó ṣe fẹ́ àbí kò tí ì wọnú ẹ̀sìn yìí rárá ẹlòmíì yóò ní ìyá ẹlòmíì yóò ní ọmọ ìyá so kò sí tó burú nípa pé kéèyàn bẹ ọlọ́run ọba kọ́lọ́run ọba kó fi ẹ̀mí ẹni tí ń ṣe àìda kọ́lọ́run ọba kó tó ẹ̀mí rẹ̀ sọ́nà abẹ́ni tí ò tí ì dúró tó kọ́lọ́run ọba kí ó mú ẹ̀mí rẹ̀ dúró. ẹ̀wù náà ni sheikh islam muhammed ibn abdul wahab wọ́n ní ẹ̀yìn ìlàm lọ́lẹ̀ mọ́rọ̀ tí mo sọ fún ẹ yìí mo fẹ́ kọ́ gbọ́rọ̀ yìí wọ́n ní arshadakallah mo bí ọlọ́run kó bá mi tọ́ sọ́nà ẹ̀dá kan bó lè ń ṣe báyà èèyàn ń ṣàdúrà fún un báwo ni òṣè ní tẹ́tí sí ọ̀rọ̀ tí èèyàn ń gbọ́ ibi láti mà ipe ẹni tó bá gbọ́ súnà nàbì sallallahu alaihi wasallam yìí kò sí ni yóò jẹ ẹni tó ṣe pé yóò ní àánú fún àwọn èèyàn torí pé kíni kò ní wù kọjá pé ọ̀kan nú àwọn mùsùlùmí kó bọ́ sínú ìyà Ọlọ́run ọba gẹ́gẹ́ bí kì í ṣe wà nàbì sallallahu alaihi kódà níjọ́ kan Nabi sallallahu alaihi wasallam ọba ìwàhálà rẹ̀ dírí ọmọ tí ń jẹ ọmọ kékeré kan tó jẹ ọmọ Yahudi ìgbà tó rẹ̀ anabi sallallahu alaihi wasallam anabi lọ lè ba anabi wa ń sọ fún pé wọn ọmọ kékeré yìí ibi qul la ilaha illallah sọ pé la anabi òun bàbá rẹ̀ ni bàbá rẹ̀ ń sọ fún Yahudi pé tẹ̀lé bàbá Qasim yẹn ni kí gbọ́ọ̀rọ̀ tí anabi sọ fún ọ lọ́mọ yẹn bá ní la ilaha illallah lọ́mọ yẹn náà bá pè la ilaha illallah ewu bọ́mọ yẹn ṣe pé inú anabi sallallahu alaihi wasallam inú rẹ̀ dùn ìfi ah alhamdulillahi alladhi anqadhahu minan nar kí mo dúpẹ́ fọlọ́run wọn tó ṣe pé tó ń yọ eléyìí náà kù nínú àwọn èrò náà ẹ̀rù bí mùsùlùmí ṣe máa ń lé o àmọ́ kọ́ jẹ́ pé nítorí sáà máa dùn mọ́wọ́ oníkàhùn èèyàn ká máa kú sínú ẹbọ ká máa kú sínú kèfèrí kọ́dà ẹni tí ò tí ì kú síbẹ̀ ó ti tì í wọ̀ ó ti tì í wọ̀ kó ti di kèfèrí iná ọlọ́run ló wọ̀ lọ́ọ̀rá sí subhanallah alazim ẹ dákun níbo ni ayna yani aṣ-ṣafaqa yani ayna al-insaniya níbo ni aṣ-ṣafaqa àánú ìjọmọlúwàbí ìfẹ́ má fẹ́ kí ìnira ayé gan kọ́kàn yẹn ká tó wá ní tàlùkì àmọ́ ń bolówó lára mùsùlùmí má tó wá jẹ pé ìyẹn ti dérú pé kò ní ojú àánú mọ́ tí kú gẹ́gẹ́ ní ọmọ kí àwọn èèyàn tí èso ọmọ náà gẹ́gẹ́ wọn ti wọ́n bọ̀ náà. alimami muhammed bin abdulwahab wọn ní tẹ̀yìn ìlànà lè mọ̀rọ̀ tí wọ́n sọ fún e yìí o arshadaka allah kọ́lọ̀ nǹkan bá mi fi wọn náà kí ni tọ́fẹ́ sọ ni pé anala hanifiyata ikú nǹkan tí ń jẹ́ sinima nílẹ̀ta ibrahim tó jẹ́ anabi ibrahim alayhi kí ni tí ń jẹ́ sinima wọn ni an ta'budallah ni kí ọmọ sin ọlọ́run ọba nìkan oṣù yẹn ni pé mùsùlùmí ẹ̀sìn tí ọba sìn ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀sìn tí ọmọ ni ìtumọ̀ pé ẹ̀sìn má wọn ni kọ́ má kan gá kù níbi ẹ̀bọ ọlọ́run bá ní wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu-ddina hunafa'a olúwa ní àṣẹ tí mo pa àwọn ènìyàn òun náà ni pé illa liya'budullaha mi ìpawọ́ láṣẹ kankan ju kíkan gbé ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ kama tẹ̀sìn ọlọ́run ọba mukhlisina lahu ddin kó ìyẹ́ pé tó wọ́n bá sún ẹ̀sìn yẹn kọjọ́ pọ́ lọ́run nìkan oṣó náà ni wọ́n ti àfọ̀mọ́ ẹ̀sìn yẹn fún wọn ò ní máa sin lọ́run kí wọ́n tó máa sin nǹkan mìíràn papọ̀ mọ́ wọn ò ní máa bẹ ọlọ́run ọba kí wọ́n tó máa bẹ nǹkan mìíràn papọ̀ mọ́ tó ti ń pe yá Allah wọn tó ní ṣe yá àyáṣẹ́ máa o torí yá Allah yá àyáṣẹ́ tiwa tá à ń wí òun pé tó bá ti ń pe ọlọ́run kò mú ní agbóhun tí ń jẹ́ islam onípín tí ń jẹ́ ẹ̀sìn mímọ́ an ta'budallaha wahdah kọjá pọ́lọ́ ọba nìkan ṣe lè ń sìn mukhlisan lahuddin ọ̀yọ́ àfọ ẹ̀sìn yẹn mọ́ fún ọlọ́wọ́ ọba tó bá ní ikhlas oúnjẹ náà ti yọ ṣe é níṣe tí ọmọ kan gá là ó dín tó fún ẹ̀sìn yẹn wọn fọlọ́run ẹni pé tó ò ní rú ẹlòmíì mà ẹ̀sìn yẹn gbọ́dọ̀ mọ́ tí ò ní sí pé ah, ah, ẹni tí ó bọ pín tí ó bọ ọlọ́run bá pín níbi ẹ̀sìn gbogbo tí bá ń jẹ́ ẹ̀sìn ọlọ́run ẹ gbọ́dọ̀ ṣe fọlọ́run bá nìkan oṣù ibi ìta bá ń sọ̀rọ̀ al-ikhlas idha takhalla al-ikhlas min al-amal waqa sahibuhu fi shirk tí àbárí ìkíláàsù níbi iṣẹ́ tí yàn ń ṣe kò sí ti ń jẹ́ pé mò ń ṣe kínní nítorí ọlọ́run tẹ bá padà rí ní tí ó padà jẹ́ àbáyọrí irú iṣẹ́ bẹ́ẹ̀ inú kan jẹ ẹbọ ẹbọ ní ọ̀jẹ̀ ẹbọ yẹn wá lè jẹ́ ẹbọ kékeré lè jẹ́ ẹbọ ńláńlá báwo ni àìsí ìkíláàsù tó máa ń ṣẹlẹ̀ òun náà ni pé ìkíláàsù sísàfọ̀mọ́ iṣẹ́ sísàfọ̀mọ́ ẹ̀sìn fọlọ́run kọ́ mọ́kànga fọlọ́run ọba èèyàn ni pé èèyàn ò gbọdọ̀ máa sin lọ́run kí o tún ṣẹbọ tí o tó máa ṣẹbọ kún yọ gbọ́dọ̀ máa tí o tó máa ṣẹbọ so lápèjúwe èèyàn ń bẹ ọlọ́wọ́n ọba wọ́n tó pe nǹkan míì má tó tó máa bẹ̀ èèyàn nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ọba má nífẹ̀ẹ́ nǹkan míì má gẹ́gẹ́ bó ṣe nífẹ̀ẹ́ ọlọ́run tó ṣe pé ọlọ́wọ́n ọba wa pàṣẹ nǹkan míì àṣẹ wa lọ́dọ̀ tiẹ̀ náà àbí nǹkan míì ni wọ́n fẹ́ àṣẹ ọlọ́wọ́n ọba yìí wọ́n sì rò pé ah títẹ̀ nìyí náà lọ́fẹ̀ẹ́ ó fi tọ́lọ́wọ́n ba kalẹ̀ ó rí i pé ìfẹ́ yẹn ó ju tọ́lọ́wọ́n ba lọ́nu tó o ní pé bẹ́ẹ̀ náà ni èèyàn gbọ́dọ̀ máa gbára lé ọlọ́run kí wọ́n tó gbára lé nǹkan míì gẹ́gẹ́ bí wọ́n ṣe gbára lọ́lọ́run èèyàn gbọ́dọ̀ máa wá ìrànwọ́ èèyàn kì í dé gbàmígbàmí kí wọ́n ké kí wọ́n gba mẹ́gbà mí o lọ́sọ̀dọ̀ ẹni tí kò kí ń sọ ọlọ́run kọ́dà Ànábì sallallahu alaihi wasallam èèyàn ànábì sọ̀rọ̀ sọ́lá ní tọ́lọ́run sọ fún wọn wípé áá ọlọ́run pa mí láṣẹ àti títí pa mí wọn ni kì í jẹ́ kí ẹ̀sìn yìí kọ́ máa kàn gá fọlọ́wọ́ ọba nìkan oṣù ni ń gbọ́dọ̀ gbó nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run níbi ìjọsìn tó bá kan ìyẹn tún gbọ́dọ̀ tó wá máa ṣe ìjọsìn nítorí nǹkan kan tí yàtọ̀ sí ọlọ́run ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ méjì ni àkọ́kọ́ tó wá ní àlè akụkọ kátólì onílágbájá ó ṣe kíláàsì nǹkan méjì gbọ́dọ̀ kú níbi níbi ìbádà ìbádà gbọ́dọ̀ jẹ́ nǹkan táàrò nǹkan míì papọ̀ mọ́ ìyẹn ní ń jẹ́ ẹbọ ìyẹn ń jẹ́ ẹbọ tó bá kan náà ìbádà àyè tó wá ṣe nítorí nǹkan míì tó yàtọ̀ ọlọ́run so ẹni tó bá ń ṣe ìbádà nítorí nǹkan míì tó yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run òun ni àwọn ní pé ń ṣe nítorí pé káwọn èèyàn bá lè rí i pé ah lágbájá ń kírun àbẹ́yàn ń kírun kán bá lè rí nítorí pé ọfẹ́ kán mọ̀ pé mùsùlùmí lòun torí ń tún retí nǹkan kan tó jẹ́ nǹkan olóṣèlú tí ó fi ìrun yẹn ṣe pé ah àmọ́ rí mọ́sálásí o ah mùsùlùmí ni o tó yóò sì fi lò fún òṣèlú irú eléyìí ó ti di ẹbọ kékeré ó mú kí èèyàn kírun nítorí tọ́lọ́run bẹ́ẹ̀ ni kí èèyàn wọn ṣe sọ̀rọ̀ àkáwàtì kí èèyàn bóyá ní nǹkan yẹn gbọ́dọ̀ jìnnà sí ẹbọ níbẹ̀ mọ̀ ṣe ọbọ̀ pẹ̀lú sọ́dákọ̀ mọ̀ ṣe kékeré sì mọ̀ sí lánlá ìyẹn fẹ́ sí sàárà ẹ̀bọ kékeré lè wá láti bẹ̀ tí ìbáàdà sàárà yẹn tí kò ní má tó ṣe pé ẹbọ wà pẹ̀lú ẹ̀ òun náà ni kó ṣe pé sàárà tí wọ́n ń dá yàn kí ẹnìkan pariwo kó lóun rí náà sí ọ lòdì ṣe nǹkan báyìí lòdì ṣe nǹkan báyìí kó lóun wá òkú ọfẹ́ sí sàárà irú eléyìí kò sí sàárà tẹ̀sìn o tó bá ní àsọdàkà òun náà ni àtìyẹ̀tùn يراد بها وجه الله àtìrẹ̀tún ìrọ̀dù bí ha wọ́jọ́ ọ̀gbọ̀n òun náà ni ọwọ́ rẹ̀ kan tí wọ́n máa ń fọyàn àmọ́ ojú ọlọ́run nìkan ojú orí ọlọ́run nìkan oṣù lèèyàn máa fẹ́ wá èèyàn kì í wá tẹ̀lé ni ya èyí ò rí pé káwọn ọba lè máa pariwo wọn pé ah ìlàgbàjá a máa ṣe sàárà irú eléyìí yẹnì èèyàn wá ẹyìn lọ́dọ̀ àwọn èèyàn ni irú eléyìí ni ń jẹ́ ẹbọ kékeré lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì sallam ń ṣọ́ wa lára bí ṣe máa ń sọ wa lára níbi ẹbọ kékeré bẹ́ẹ̀ ni ń sọ wa lára níbi ẹbọ láńlá kúrò Ànábì sallam sọ pé ẹ eh, akhwafu ma akhafu alayka ala ummati ash-shirk al-khafi ànábì ni a ah, n tó kéré jù n tó n tó lágbára jù nínú nǹkan tí ń bà mí lẹ́rù fún àwọn àlè ọmọ yìí òun náà ni ashirikul khafi ẹbọ tó pamọ́ ẹbọ tó pamọ́ wọn wá bí ànábì pé wa ma ashirikul khafi kí ni ń jẹ ẹbọ tó pamọ́ ànábì ọ̀tọ́lọ́run dá wọn lóhùn pé ẹ eh, àríyá òun náà ni kárí ni kí wọn máa tẹkùn nítorí kábàá rí ni káwọn ọba lè yìn ní eléyìí tó lágbára ni kọ́rọ̀ yẹ ká kíyèsí àwọn sálàfù wa hasan basir rahimahullah ó ní ma alajtu nafsi bi shay'in ashaddu min niyyati ó ní kò sí nínú gbogbo ọ̀nà tí wọ́n fi ń tọ́jú ara yẹn tí wọ́n fi ń tọ́jú ẹ̀mí ní tí mo rí pé ó ṣòro fẹ́ mi ẹ̀mí mi òun náà ni ẹ̀nìyẹ́tì ẹ̀ ìfúláàsù níjẹ́ báwọn gbé ìṣẹ̀sìn torí tọ́lọ́run pọ̀ lágbára tí mùsùlùmí tó rí ẹ̀sìn kó tó rí fọ̀mọ́ lára àwọn ọ̀nà tí ṣètọ́ni máa ń lò jù fún ẹni tó bá ń lòun ṣẹ̀sìn ọlọ́wọ́ ọba òun náà ni ẹni ọ̀rọ̀ kárìmì yìí ṣùgbọ́n náà ni pé sheikh islam tó ní ọ̀rọ̀ sọ pé ẹni tó bá fẹ́ ṣẹ̀sìn ọlọ́wọ́ ọba èèyàn ó sìn ní ìsìn tí ó jọ títí ìlànà nabi ibrahim tí ó mọ kan gá òun náà ni anta abudallaha wahdah wàá máa sin lọ́wọ́ ọba mukhlisan lahu ddin kì í ti pọ́ kà máa sin lásán ó sìn pẹ̀lú àfọ̀mọ́ iṣẹ́ rẹ ni. sheikh wa ni wa bi dhalika amara Allahu jami'an nas ṣẹ́rí kí o sẹ̀sìn kí o sì ṣe ẹ̀sìn tó mọ́ àṣẹ tọ́lọ̀ pa ogun yẹn nìyẹn o àṣẹ tọ́lọ̀ wọn bá pa wá nù wa khalaqahum laha nítorí ẹ̀dá wà nù o ẹni tí o bá mọ nǹkan tó ń wá ṣe ńlẹ̀ ayé kí n yà mọ̀ pé ìwà sùn náà lọ́nà dá wa fún o náà ni gbogbo àfà tí kò bá máa ṣàlàyé ntọ́lọ̀ ní kí wọ́n wá ṣe nílé ayé fún yàn à aláàfáàrùn ìbátara rẹ̀ jẹ́ ìsìnbàtà àwọn èèyàn jẹ́ òun náà ni pé ojúṣe àfáà lákọ̀ọ́kọ́ òun náà ni pé báwo ni nǹkan tí ọlọ́run bá tó rẹ̀ dá wa báwo ni ọmọ ènìyàn ṣe gbọ́ yé torí pé tí anábì sallallahu alaihi wasallam tó náà ń sáré lélẹ́yìí eré tó sánù pé báwo lọmọ ènìyàn ṣe mọ nǹkan tó wá ṣe nílé ayé torí pé kí ni tọ́mì ènìyàn bá mọ nǹkan tó wá ṣe nílé ayé ní pé tí kò mọ tó wá ṣe tí ń jẹ́ ìbádà wọ́n wọ aṣáàtò mìíràn gba ààyè kọ́lọ̀ yẹ̀yẹ́ yóò yẹpẹrẹ ju dábàá lọ kò ní ní válù kankan lọ́dọ̀ kò ní ní válù tó lọ́dọ̀ ọba wa ní o lẹ́hà o fún o ẹni ojúṣe àkọ́kọ́ wa wọn ni ká mọ nǹkan tí ń jẹ́ ẹ̀sìn ká mọ tí ń jẹ́ ẹ̀sìn òdodo tó bá kan náà ká sì wá mú tó ẹ̀sìn òdodo ká wá dì í mú ká wá gbọ́n fù àsìkò jẹ́ pé lórí òdodo yẹn náà làkúrẹ́ lórí lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam máa ń ṣàlàyé gbogbo à kí wala tamutunna illa wa antum muslimun ẹ wá gbogbo ọ̀rọ̀ tí mo kà látàárọ̀ láti ìbẹ̀rẹ̀ yìí láti bí i'lam arshadakallah ọ̀rọ̀ ni tí sheikh islam tèmi yà sọ àti sheikh muhammed abdul wahab tí wọ́n sọ àmọ́ ọ̀rọ̀ yẹn kò ní ní kìmí ẹni bí kò ní ní àkàkún kò ní jẹ́ ọ̀rọ̀ tó tóbi láláì fẹ̀rìtì wà tá a bá mú tíra lọ́wọ́ àwọn àdìpé sheikh wa ni wa qala Allahu ta'ala ẹ̀wẹ̀ rínu wọn ni ọlọ́wọ́n bá sọ báyìí pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun olúwa ní ẹ̀dẹ́ ènìyàn lásán o mi ì dá àlìjànú lásán o ilà lè àìbùdó tí mo dára fún ni pé ká máa wá sùn mí ni o ká máa gbé ẹsẹ̀ mi fẹ́ lómi o ọlọ́run nìkan ṣoṣo lẹ́nu kan máa wá sùn ọlọ́run nítorí tí mo dá wọn sínú o ẹ̀wọ̀n kan nínú ìpín kálukú wa tó máa ń bí wáyé kí la wá ṣe nílé ayé aláà mọ̀ pé ẹ̀sìn ni mùsùlùmí gbọ́dọ̀ mú tó ẹ̀sìn tó wá ṣe nílé ayé wọ́n ti bá wo ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lónìí ẹ̀sìn yìí gangan òun ni nǹkan tá a kà kún jù bóyá ni pé owó owó náà ni. nígbà àní tí wọ́n bá wo ọ̀sùnà táwọn èèyàn fi ń gbé fìtínà àti wọ́n ti ń fi àsìkò wọn lẹ̀ fún láti fi wá owó tó bá ṣe pé bẹ́ẹ̀ ni àwọn ènìyàn bá ṣe ń fi àsìkò wọn lẹ̀ láti fi wá àlùjànnà ni àtàyè yìí ní àwọn màláíkà ó ti máa ba oníkàkùnkùn lọ́wọ́ ẹlòmíì kódà kò ní jí kírun lé lásùbà ètò tí wọn lágbára jù òun náà ni àwọn obìnrin kẹ máa wo ṣe sí bá ti ń sin wàhálà àwọn náà ni alájàpá ọjà oko gbogbo oríṣiríṣi ẹbà àwọn nínú mọ́tò àwọn náà lẹ́bàá lọ́jà wọn ṣe fìtínà nítorí ayé wọn gbàgbé tọ́lọ́wọ́n bá tó rẹ̀ dáwọn wọn gbàgbé táwọn tẹ̀ wá ṣe nílé ayé wọ́n gbàgbé pé ọlọ́run ọba yìí ọba ọlọ́ba tó dá wọn wọ́n gbàgbé pé àwọn padà tó dọ̀ ọlọ́run ọba náà wọ́n gbà pé pé àwọn ojú sì ti rò sẹ́niwájú ọlọ́run ọba náà tó gbogbo ẹ̀yẹ́ yẹn wọ́n gbàgbé rẹ̀ bí ẹni pé ayé iná wọn sára jùmọ́ kátà kárà ni wọ́n sàmọ́ra jùmọ́ sẹ́wàá rí kọ́ńdà kan lọ́fọ̀pọ̀ kí wọ́n máa rí ẹ̀sìn ọlọ́run ọba ṣe kò ní bà wọ́n jẹ́ torí pé kí wọn ò rí fún ní nǹkan fún ní àkàkùn wọn ò rí kó tó tó ní ìkàkùn ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ sì gbà tó náà wọ́n bá ń ṣàlàyé fún wa ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ènìyàn àtàlẹ̀jànú tí mo torí ẹ̀dá fún yín mo torí ẹ̀dá yín ní ọmọdé ayé fún kankan o tí ì bá ṣe ju kẹ́ wá sìn mí lọ ìwọ náà àtẹ̀mí náà jẹ́ ká jọ bíra wa wípé ǹjẹ́ ntọ́nà ń torí rẹ̀ dá wálé ayé sí náà là ń ṣe àbá délé ayé tán àyà tá a fẹ́ yà kálukú wa ká máa bira wa. bíra rẹ̀ pípé ìṣẹ́jú mélòó àbí wákàtí mélòó nínú wákàtí tó ń lò nígbèsí ayé lójoojúmọ́ ọmọ ènìyàn ń lo wákàtí ogún àti mẹ́rin ìyẹn pé twenty four hours wá bíra rẹ̀ pípé tó bá kó gbogbo tó fi ń ṣe ìbádà rẹ̀ jọ béèrè pé mélòó ní ń jẹ́ ìtẹ̀lé àṣọ náà wà níbẹ̀. sọ náà ni mùsùlùmí obodo tají kó ronú náà lànà sọ̀rọ̀ sọ́nà ní pé ẹ gìgísẹ̀ ọmọ ẹ̀dá mẹ́nìyàn kò ní kù níwájú ọlọ́run èyí ó ṣèṣirò rẹ̀ yóò ṣèṣirò ẹ̀mí rẹ̀ pé bóòlù ń ṣe lò ó yóò ṣèṣirò ọ̀dọ́ bóòlù ṣe lo ọ̀dọ́ yẹn gbó yẹn ni pé gbogbo ẹ̀yẹn yẹn lẹ́yẹkọ̀kan lẹ́yẹkọ̀kan lẹ́yẹkọ̀kan ọlọ́run bí wa àwọn àwọn ọ̀jọ̀gbọ́n هنا حاسبوا قبل أن تحاسب wọ́n náà ma ṣe sírò ara rẹ kute tó díjọ́ tí wọ́n ní wọ́n ṣe sírò rẹ wọ́n náà wò pé tọ̀ wo ní rẹ lónìí tó lò wo tó fi ń jẹ́ ti tọ́lọ́run wo ti ń jẹ́ ti tẹ̀lé àṣà ọlọ́run wo ti ń jẹ́ tẹ̀lé àṣà lẹ́sọ̀ ọlọ́run àtọ́là tó fi ṣe ń ọlọ́run bá ń sọ ní alukur'an gẹ́gẹ́ bá ṣe ń kà lọ kò máa khalaqtu al-jinna wal-insa illa liya'budun n tí mo dá yín fún wọn ni kẹwàá sì mí o gbàtọ́ lọ́n tẹ̀ tó mú àyà yẹn lọ lẹ́gán wọn ni ma uridu min umri kain wọn ò ní àzìkí kankan tí wọn wá lọ́dọ̀ yín wọn ma uridu an yut'imuni mi ní oúnjẹ kankan tá ni mo fẹ́ jẹ lọ́dọ̀ yín ẹ̀wò ọlọ́run ò ní yóò wá di ibi tí ó ń kálukú wa tá a máa sọ pé ah mo dúpẹ́ fọlọ́run pẹ̀lú ayé tí mo gbé inni sọ̀nẹ́ntum ẹni mùlákin hisabiya ó ti dá mi lójú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí máa padà pàdé iṣẹ́ mi inni sọ̀nẹ́ntu ẹni mùlákin hisabiya ìpè ah ó ti mo ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí máa padà pàdé gbogbo tí mo ń ṣe ní ayé ìyẹn ni pé fún ẹni tó bá ní ìfaradà lórí ìbádà ọlọ́run ọba tó ṣe pé wọ́n á mójútó gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ tó ṣe pé wọ́n á fi ń sẹ̀sìn ẹlòmíràn bá wọ pé ẹ gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ wọ́n á fi ń sẹ̀sìn àtọ̀fán àtòrú àti bẹ́ẹ̀ ni ó rọrùn láti gbogbo ìṣẹ̀mí ayé yẹn sẹ̀sìn wọn ni pé tó á ṣe pé gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ ó jùlẹ̀ fún láti máa fi tẹ̀lé àṣẹ ọlọ́run ọba rẹ̀ ẹwọ ìrún gbàmílò la fi ń kírun òpin ẹ̀yàn yẹn yẹn farabalẹ̀ kí ìrún àṣùbà wàhálà alásàrì mọ́gẹ́rẹ́bù ìṣà kí wọ́n ní pé yẹn lo ìṣẹ́jú méjìlá méjìlá tó bá lo ìṣẹ́jú méjìlá méjìlá á jẹ́ pé wákàtí kanu ó tiẹ̀ wá wọ́n lẹ́nu tó ṣe pé yóò fi ìṣẹ́jú méjìlá méjìlá ni yóò fi kí ìrún wákàtí kọ̀ọ̀kan tó mọ̀ sọ yìí kátàwá lè yẹn farabalẹ̀ kí wọ́n lo ìṣẹ́jú méjìlá méjìlá lórí ìrún kọ̀ọ̀kan yóò jẹ́ wákàtí kan ẹ̀dá kùn twenty three hours tó kù ń kọ́ náà ni mùsùlùmí àfi kéèyàn gbọ́ súnà nẹ́bí sallallahu alaihi wasallam yìí ṣẹ́rí súnà nẹ́bí sallallahu alaihi wasallam òun ni ọ̀wá jí kó rọrùn fún yàn láti lè lo gbogbo ìṣẹ̀mí ayé yẹn pẹ̀lú ẹ̀sìn torí pé kíni tó bá wà nídìí ọjà rẹ ọmọ wà nídìí ọjà rẹ lẹ́nu tí ń ṣẹ̀sìn bọ́ wà nílé ẹ̀kọ́ ọmọ wà níbẹ̀ lẹ́nu tí ń ṣẹ̀sìn torí àṣẹ ọlọ́run ọba lè yẹn ọmọ tẹ̀lé bí wà níbi iṣẹ́ yàn yẹn ọmọ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba yẹn ọmọ dàbí ẹni pé ẹni tí ń ṣẹ̀sìn ni tọ́ra tí yẹn bá sùn yóò mọ̀ wà yẹn tí ń sẹ̀sìn látara pé kíni yóò sùn gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ṣe fẹ́ kí èèyàn sùn pẹ̀lú àníyàn pé jẹ́ kí n sùn kí n bá ní okunra láti lè túmọ̀ fi tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ bá sọ ẹni tó bá ń dókítà ni yìí ó lára rẹ̀ òun náà ni ó sì yé pé á gbogbo ìṣẹ́ ní ayé rẹ̀ tẹ̀lé ni wọ́n náà wá ìdí tẹlifíṣàn ló jòkó lọ́mọ wò kú gbogbo eléyìí bọ́ọ̀wù lèèyàn ṣe fẹ́ sọ pé òun ó ṣe nǹkan tó lọ́wọ́ bá ní kéèyàn wá ṣe bẹ́ẹ̀ tí wàá ní mo fẹ́ kó yé wa o gbogbo ẹni tó bá fi ìṣẹ̀mí ayé yìí lò gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹni tó bá lé ìṣẹ̀mí ayé tiẹ̀ lò ẹnìyẹn yóò dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ bá kọ́dà yóò sọ pé a ìmọ̀ pé n tí ń rí nì máa yóò sọ pé ẹni tó bá ṣe ayé tó lu ayé dáadáa yóò ní a a ìnìyàn á ní múlẹ̀ akẹ́ni ṣiṣẹ́ àbíyá ìfẹ́ ah, ah mm, mo ti dá mi lójú tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kí n máa padà pàdé ìṣẹ̀mí ogun tí mo lóyún padà pàdé rẹ̀. fi ishatin radiya yóò wà nínú tẹ̀mí tọ́lọ́run ọbọ̀ yọnu sí tóun bọ́ yọnu sọ́lọ́run. ẹ wá wò wọ́n ní àmọ́ ẹni tó bá ṣe kó wá sí ayé lò yóò dára ẹ̀ lẹ́bi pé ah, irú ayé wo ni mo lò yìí ma aghna hanni sultaniya ya laytaha kanat qadiya ma aghna anni maliya halaka anni sultaniya ẹni a ògbó fìtínà owó tí ń wá káàkiri gbogbo kárí gbogbo kára kìtàkìtà tí mo ṣe ṣeṣeṣe ma aghna anni kọmọ kò sàǹfààní fún mi mọ́ o ẹ o àwọn kan ni wọn ò lórí ṣẹ̀mí ayé yẹn tó o tó pé wọ́n dara wọn lẹ́bi pé a ṣẹ̀mí ayé táwọn lò kọ́ra sí káwọn tiẹ̀ máa wáyé náà ni tí wọ́n bá bí wọ́n pé ṣe wáyé rí òní kíní jẹ́ ayé ṣe ìgbádùn òní kíní jẹ́ ìgbádùn látara pé kíni àwọn ti fi ìṣẹ̀mí ayé wọn lò kò ṣèkì ní tọ́lọ́run tó rẹ̀ dá wa lò ó wọn ni wà mẹ́rin ya ibùdún ìtumọ̀ kẹsìmí tí wọ́n ń sọ tọ́lọ́run bá ń sọ wọn ni pé yìí wà ṣèlú ni ẹsẹ̀mí lọ́kàn ẹsẹ̀mí lẹ́yọ̀ kan ẹni pé tí wọn bá ń sin ọlọ́run nìkan ṣòlè yẹn máa ń sìn ìtumọ̀ rẹ̀ táwọn sọ náà yẹ pé ọlọ́run bá fẹ́ ká ní al-ikhlas pẹ̀lú òun ká ní a mọ̀ lọ lè sìn ín a tún máa fi nǹkan míì kún un ọlọ́run ló ràn ọ̀gbà fún ibi kó ń kálukú wa lọ́kùnrin lóbìnrin èyí ká wo ìṣẹ̀mí ayé tẹ̀ ń lò ká tún wo ẹ̀sìn tá à ń sìn ǹjẹ́ ìṣẹ̀mí ayé wa ṣé ẹ̀sìn ní ń já sí àbẹ́sìn ǹjẹ́ ayé là ń ṣiṣẹ́ fún ni àbí ẹ̀lìkìyàmọ̀ wa ǹjẹ́ iṣẹ́ wa tá à ń ṣe ìbáyà ní ń já sí ni àbí ayé lásán ọlọ́kọ́ máa ṣàkàánú wa o kó sàmì kójó kó jẹ́ pé gbogbo lílo ìṣẹ̀mí ayé wa kó jẹ́ pé láti máa fi lè tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ni torí lẹ́yìn náà ni ó jẹ́ àṣeyọrí ni ó jẹ́ ìdùnnú ńláńlá fún mùsùlùmí nígbà tó bá bọ́ síwájú ọlọ́run ọba sùwàbí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó má ṣe wálé tí yóò dé alkiyama ní ètò wa mọ nǹkan tí ń jẹ́ òdodo bọ́lá ń ṣe ń fi òdodo tí ń polongo rẹ̀ hàn wá ní ayé ọlọ́run kó má ṣàjíkalẹ̀ tẹ̀lé allahumma arinal haqqa haqqan warzuqna ittiba'a ọlọ́run òdodo fi hàn wá kó tó wá ṣe ní ọ̀run fún wa kálí tẹ̀lé wa arina al-batila batilan warzuqna ijtinaba ọlọ́run fi irọ́ hàn wá kó sì sánú fún wa kálí jìnnà sí i wala taj'alhu multabisan alayna fanadil má jẹ́ kí òdodo yìí kó dàrú dàpọ̀ mọ́ wa lọ́wọ́ ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك